this oh my days irú ọmọ wo wá rèé nítorí ọlọ́run. guy you dey mad ni you dey mad craze you dey craze ah shebi be blind man na your papa be blind man so you no blind you be eh, liar be you be thief you be liar be i say you be thief you be liar be you be liar oh, be o le sise o be liar be kúrò fún mi jọ àbí báwọn ẹ̀ máa múra sí i mo lè ti máa fèsì ẹni jọjọ bá ti pàdé ẹ̀ máa náà yẹ pa ọlọ́run dọ̀ sátìràmọ́ ni ọlọ́run ò pa ó fẹ́ ó ti yẹ bóyá lọ́ mo sọ fún ẹ̀yẹ wèrè olóògùn fún ìyá yìí ẹ máa ṣe lẹ́gbẹ́ fọ́jú ẹ̀rẹ̀ fọ́jú ẹ̀rọ máa tọ́ ọmọ owó kiri ẹ já mo ti dáfẹ̀sẹ̀ mọ̀ kò yẹ mo gbàgbé yẹn jọ o kọ́ ló bá bísíǹnẹ̀sì jẹ fún mi níṣẹ́ àkóso máa lọ dúró